òbí yìí nǹkan kan wà tó ń pè ní parental guide àti sọ oríṣiríṣi ìmíì nípa pé ẹ̀rù ni àti sọ fún òbí àwọn tó jẹ́ pé àwọn ọmọ yìí ń wò lórí ẹ̀rọ eh, ayélujára tó wà ń tà ń sìn nǹkan ọmọ mi nígbà tó bá kà á lórí íńtánẹ̀tì tó rí pé eh, eh, obìnrin kan àti bàbá kan wọ́n ń bára wọn sùn tí ò dẹ̀ rẹ́ni tó lè fún nímọ̀ràn pé nǹkan tẹ́ni í ṣe rọ̀ǹgò nǹkan tẹ́ni í ṣe is no good tó rọ́bì tó lè bá jókòó fún ní sex education ẹbí mi ẹ má àzùn pọ̀ ọmọ yín ò tí ì gbọ̀n tó òbí mi á rò pé ọmọ ìkéré ẹ eh, ọmọ ten years old kí ló máa sọ ọmọ five years old kí ló mọ̀ nípa sex education ah ayé tá a wà yóò gbà bẹ́ẹ̀ be their friends ẹ pé wọ́n jókòó nǹkan tó ń wo lórí íńtánẹ́ẹ̀tì yìí ṣé ẹni tó ń ṣe yìí ó lòdì sí láti ṣe nǹkan tó ń ṣe yìí kò tọ́ kò ṣe má torí pé o ti wò ó kò lọ dọ́rẹ́ wò àwọn sáìtì ìwọ àwọn tọmọ yẹn gan ò lè lọ mọ́ bọ́ngbà tí ó bá sóbi tó yẹ kó lè gbà nímọ̀ràn yìí ní every time tó sì òbí tó lè pè sí pé mọ́mì mo rí nǹkan báyìí lórí internet mọ́mì mo ṣe kíní kan àbóbi yẹn wò pé ó ṣe ọmọ mi gan mo lẹ́yìn ọ̀sọ̀ fún mọ́mì ẹ̀ tó ní ọmọ ọdún mẹ́sàn-án ni ó ní ọmọ ń kọ̀ déńjẹ́ ló ní mọ́mì what does it mean to kiss a, a lady olùwọ́ kọ̀ wọra òun pé ọmọ ọdún mẹ́sàn-án bẹ́ẹ̀ lọ́hùn ó lóun ra fúnra òun lọ́pọlọ òun wá pọmọ ẹ kún jókòó pé wá ń bí jẹ́ ń lẹ́tọ̀ ẹ̀ ó nígbà tọmọ ilé ohun tí wọ́n wọra òun pé ọlọ́run àyẹ̀kùn the grammar ọmọ ọdún mẹ́sàn-án bẹ́ẹ̀ lọ́hùn pé what does it mean to kiss a lady ó ní bọ̀dá time tóun bá tánù òun mọ̀ pé òun ti para òun tó lọ́mọ yẹn ti mọ̀ ó tó di pé ó béèrè yẹn ó rí níbì kan ni irú òbí wo lẹ́yìn ẹ wo tá a bá padà dé